ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì àti ìmọ̀ ti díjítà ni ó ń tẹ̀síwájú láti tún máa gbèrú ṣùgbọ́n ṣá àwọn òfin ní ẹlẹ́yọ̀ọ̀yọ̀ tí ó ń ṣe àkóso ẹ̀ka ẹ̀ka ọrọ̀ ajé ti díjítà àti àwọn ẹ̀rọ ayélujára ni kò tiẹ̀ kúnwọ̀n tó ìdí èyí ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ àbádòfin èyí tí yóò máa ṣe àkóso ìmọ̀ ti ọrọ̀ ajé díjítà àti ìṣèjọba ti ayélujára èyí tí ó jẹ́ pé tí wọ́n bá ti ṣe àgbékalẹ̀ rẹ̀ yóò ṣe àfọ̀mọ́ fún ẹ̀ka ọ̀hún àgbérò yìí èyí tí ó wáyé ní Abẹ́òkúta olúlu ìpínlẹ̀ Ògùn ni ó pèsè àǹfààní fún àwọn akópa láti kó ipa tiwọn nínú ọ̀nà láti wá ìyanjú sí àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú àbádòfin ọ̀hún ṣe kí ó lè fi mú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tún gbèrú sí i àbádòfin ọ̀hún ni àwọn tí wọ́n lè kàn sọ pé ó jẹ́ àgbékalẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà nípa ṣíṣe àmúlò àwọn èròǹgbà rẹ̀ nípa èyí tí ó mú ìgbèrú àti ìdàgbàsókè bá ẹ̀ka ìmọ̀ tẹkinọ́lọ́jì àti àyípadà bá ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ ayélujára àpérò níbi tí wọ́n ti pín àwọn akópa ní sọ̀rísọ̀rí ni wọ́n ti ṣe àwọn àbá lórí ọ̀nà láti lè mú kí àbádòfin ọ̀hún gbilẹ̀ dáadáa tí ó bá di òfin tán fún ìlọsíwájú orílẹ̀-èdè yìí irú ètò yìí ni ó jẹ́ èyí tí ó ti ń wáyé káàkiri àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà lẹ́kàn àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn